وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ada kó fún ọlọ́wọ́n bá atọ́rọ ìkẹ́ àti ìgbẹ̀ fún alẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí bá wá kẹ́ ànábì àti gbogbo àwọn sọ̀hábà àti gbogbo wọn náà lápapọ̀. Ẹ̀yẹ ríṣẹ́ ọlọ́run nínú orí tọ́lọ́ ṣe wá náà ni tó tóbi jù náà ló kó ṣe wá ní mùsùlùmí. Ó ṣe wá ní ọmọlẹ́yìn Anẹ́bíwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. Gbogbo àwọn orí yòókù ń tọ orí ẹ̀sìn lẹ́yìn òun ló yẹ ká máa dáàbò bò kí amẹ́jẹ̀ká burú kẹta ọ̀rọ̀ lu ẹ̀sìn wa ọ̀rọ̀ lu àgbọ́yé ẹ̀sìn wa àwọn dáàbò bò ẹ̀sìn látara ìmọ̀nà lé ọ̀kan ṣoṣo báwo ni ẹbọ báwo ló ṣe ń sí wọnú ìjọsìn wa. Ewépe ni tó máa ń ba ìsìláàmù yẹn jẹ́, wọ́n yẹ kí ẹ máa ṣẹbọ sọ́nà ẹ̀ṣẹ̀ tó tóbi jùlọ lọ́nà ní orí ẹ̀jì yẹn alukuraani ní nínú ọmọ àlá ẹ̀yà ìṣòro àṣìlè ṣúra kadì ọlọ́run ọmọ òní orí ti kéèyàn ṣe bọ́ sí i wàyà ìṣòro máa dún ní ẹ̀dá ìkàlẹ̀ ọ̀yẹ̀ṣà ẹ̀ṣẹ̀ bí ìgbéyẹ̀ bá tẹ̀ tó bá kú lé lórí ọlọ́run lè forí jì tó bá wù wọ́n dẹ̀ bá kú lórí pé ń ṣẹ́gbọ́n ọlọ́run ló fún ìdí rẹ̀. Ẹgbẹ́ tó gbé ọlọ́run àtúmọ́nà àtàlá tó gbé nínú. Bákan náà yẹn tí máa ń bẹ́ẹ̀ sì yẹn jẹ́. Ọlọ́run àtúmọ́nà àtàlá ń sọ fánà ìlú àbúṣùmọ̀. Ọlọ́run náà lọ́kùnrin ó híyà ilé nínú bá a ti fi ránṣẹ́ sí náà mí ń kọ́bílì. Táàbí ti sọ fún ẹ tó ṣíwájú rẹ̀ ní ẹ̀ní pé ní ìlànà àṣùrọ̀ ọ̀là ní àṣùrọ̀ tó bá tẹ̀ bọ́ sọ́dọ̀ làyà àbàkọ́nà amẹ́lù gbogbo iṣẹ́ ìlú bàjẹ́ ọlátàkùn lẹ́sẹ̀ mílẹ̀ lọ́kọ́ ilé ọdúnmọ̀gbẹ́ nínú amẹ́lù lẹ́mọ̀ olóòrùn yẹ kọ́ tí wọ́n bá ṣe jẹ́ kọ́nà ọdún jẹ́ olóòrùn lọ ìtọ́lóòrùn bá fọ́ sí nǹkan afẹ́lẹ́rọ́gbẹ́ díẹ̀ dání ṣùgbọ́n tẹ́yẹ bá ń ṣẹbọ pàápàá tó lẹ́rọ bá kọ́ kò sí ẹ̀rẹ́ ló fàjẹ́ pé ẹ̀lú wá jẹ́ mùsùlùmí gidi gbogbo rẹ̀ bọ́ èyí tó rìn èyí tó pamọ́ èyí tó yẹn tẹnu sọ́nù èyí tó yẹn bọ́ sàrónì èyí tó yẹn fara lé èyí tó yẹn fowó sí kò ní bá wọn dáná kò ní bá wọn ṣe ìjẹsẹ kò ní bá wọn lóró torógbà pé ìsìláàmù tó ń ṣe olóbi sí nǹkan nǹkan wọn ó kọ́ ọlọ́wà sọ́lọ́wà tààlà ọba adẹ́dà ó kórìíra rẹ̀ ọlọ́wà sọ́lọ́wà tààlà lórí òun ní orí jẹ́ ti bá ń ṣẹ̀bọ̀ tó wá ṣẹ̀bọ̀ ìpàdé o ẹ̀sẹ̀ bí èkó lè wo tó tó bá wo òun ọlọ́run lábẹ́mọ́ ìyàṣá òru òun lè kó lè jẹ́ ìgbà tí ṣe wá àti fọ́mọ̀ ẹ̀ ẹni tó fọ́ sọmọ́ náà pé ní yáàbùlé ìrẹ ọmọ mi látúnṣe kìbí láà mọ́sẹ̀wọ̀n tọ́nà ìnà ṣe ń kalà bọ́rù fún ní àbíyìn torí pé ẹ̀wọ̀ ṣíṣe kò sí àbòjú tó tó òun làbò ṣe ńláńlá tó tó kù lọ. gbogbo àbòjú yòókù táà gbogbo ẹni wà lábẹ́ òṣèpọ̀. Ìmọ̀ ajílẹ̀ ẹ̀fẹ́ ti ṣe. Àwọn tó ajílẹ̀ sí nǹkan ipá ajílẹ̀ fi agbọ́dọ̀ mọ̀ kí ni jẹ́ bọ́gẹ́. Ọ̀pọ̀lọpọ̀ Mùsùlùmí lè ní ọdún gbọ́ ẹbọ ẹbọ náà ni wọ́n mọ̀. Àti kó gbà pé ẹbọ náà lẹ sí tẹ̀lé eégún àbí tẹ́ ilé ìkan tó níta ó gbà pé ibi tó mọ náà nì. Bẹ́ẹ̀ lẹ́bọ́ tó bẹ́ẹ̀ lọ. Ẹ̀yẹ rí sí ọlọ́run inú ọ̀ràn tí ẹ fi ń ṣe bọ́ sọ́lọ́run tó sì wọ́pọ̀ láwùjọ olóòrì tààlé kò tàmáìm kí ẹ máa tàkókọ́ pé nǹkan yóò mú fẹ́ máa sókọ́ òun yóò máa fa ẹ̀lẹ́jáde bí lẹ́kẹ́yẹ yóò máa fa orí wá fún mi àjọ fẹ́ máa tó lè dápọ̀ ìṣá kí ni bá máa fi ti aburú jìnà tó ní ọmọ sọ mi àbí lè dápọ̀ ìlàáyẹ̀ ìṣá àwọn olójúkójú sọmọ́rọ̀ yìí nínú rẹ̀ ọ̀lú gẹ́bà nípa Muhammad sallallahu alaihi wa sallam òṣìṣẹ́ fún wa àwọn yìí wá kọ́mọ̀ láwùjọ ọ̀pọ̀lọpọ̀ ìyẹ̀mí lọ́nà àwọn èèyàn tó ti pẹ̀lú àwọn mùsùlùmí ẹ̀wọ̀n ẹni tí ó bá sọ nǹkan mọ́nà tó inú mọ́ sọ yóò sọ mọ́ wọn èyí tí ó bá sọ mọ́ yóò sọ mọ́ lé yóò fi bàǹtẹ́ èyí tó wá fi bàǹtẹ́ yóò sọ mọ́ lé ìjọba tó wọ́n lé kódà wọ́n máa jẹ́ ẹni tí ń gbé ìṣẹ́ rẹ̀ kò ní yóò sọ mọ̀. Ògbòrò gọba ìgbẹ́ tí ó fẹ́ ni. Àlẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní hadithi Abdullahi bin Mas'ud. Àníbi ni iná tàmọ́ ìmọ̀ gbogbo àwọn àkókò àtọrọ̀ òmìnira àkókò àtọkọ ìyẹn tó mọ́ra ni ìyẹn tó mọ́kọ ni èyàn tó mọ́ pátá rẹ̀ ni èyàn tó mọ́ sọ́ọ̀bù rẹ̀ ni èyàn tó mọ́ mọ́tò rẹ̀ ni kódà àwọn ẹ̀mí ọlọ́dẹ wọn a máa tó mọ́ bọ̀ ẹgbẹ́ rẹ̀ yọ̀rọ̀ àti nǹkan kúdúrú ewé báyìí ewé kọ́kọ́ kódà a máa tó má já rẹ̀ pé wọ́n tó bá tọ́ mi dé ní ọ yóò sọ nǹkan mara rẹ̀ pé lórí nǹkan tó wà tó mọ́ gbà kó láǹfààní kẹ́lẹ́ yìí alẹ́ gbogbo àwọn lọ́tọ́ mẹ́ni gbàtí lọ tó mẹ́ni ọwọ́ lọ tó mẹ́ni gbogbo àtòrọ̀ àtòkọ́ yìí wàrúkọ̀ rúkọ̀ lálẹ́ ìgbọ́ bẹ̀rẹ̀ wàrúkọ̀ ìnà rúkọ̀ ìtọ́ ẹ̀kọ́ gidi ìmọ̀ fàyájọ́ ẹ̀rọ òkèkè yóò gbé owó tẹ́nu yóò fowó ẹ̀rọ yọ sí olóró náà lé lé gbèdúgbèdú gbogbo lẹ́yìn ń pè bẹ́ẹ̀ yóò máa rú ikú ibi ó máa bá mẹ́fẹ́ di tí ó láwọn ń bò ń bá àwọn ẹ̀yà kan ní pé kò sí akẹ́ tó kẹ́yìn lẹ́jà àwọn àlùjẹ̀ ló rẹ̀ lọ. èèyàn sì ní bá àlùjẹ̀ ló ṣe àdúgbò ti gbé sípò ọlọ́run tọ́lá àlùjẹ̀ ló ní tiẹ̀ àdínkù ọ̀rẹ́ ẹ̀ nìkì. ọlọ́run fún alágbára òkú tó tọ́ olè bá fẹ́ lọ bẹ́ẹ̀ sábúrú ṣùgbọ́n kó tó ti kó kọ́ rẹ̀ gbogbo ìgbésí àwọn yẹn ó ti déédéé dáhà fi ń fi ọlọ́run ìtẹ̀lé ló ọlọ́rin gbogbo láyé ń gbé lógèdè yìí nígbètúgbètú lọ́pọ̀ bákanáà pátámọ́ ìmọ̀ àti gbogbo àkókò àtòrọ̀ wà tíwálà tíwálà ní gbogbo àwọn òògùn ààrẹ ìrìnṣẹ́ pé lágbájá ìgbogbo tẹ gbọ́dọ̀ ọ̀rọ̀ ọkàn fún kíláàsì anẹ́bí gbogbo nǹkan yìí ṣe é àlébí òsì ní sọ nǹkan àbí tọ́lọ̀ ń fẹ́rẹ̀. táàgbọ̀n pé inú rẹ̀ bọ́ tó yẹ kéyẹ jìnà sí ni ẹ̀rù pé lẹ́yìn kèrùbá lẹ́nu yẹn gbé nǹkan lórí ta eléyìí tó lè bá tó mẹ́gbọ́ dá ní tẹ̀lé egun kò sì mọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n látara rẹ̀ náà sí nǹkan tí ń so kọ́ mọ́ra tí ń so mọ́lé tí ń so mọ́ ṣọ́ọ̀bù tí wọ́n rọ̀ dùn lóró pé ní yóò mọ̀ fa àyẹ̀ wá àbí ní ó mọ̀ sí aburú jìnà sóhun látara ilé ìyàlẹ́bí ní ní ní ẹgbọ́n sọ́nà mọ̀ta ìran ìjẹ́ kábẹ́rù ọlọ́run ìka ikọ́ mọ̀ láàrin àwọn èèyàn jẹ́ kódà àwọn irúgbà pé tó ọba ti ìdílé ọ̀tí ìdẹni tó pé ọ̀tí ìdíra ilé inú tí ó léwu ní ẹ̀kí asafọ́ anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni ara orí arákùnrin kan níjọ́ kan ó wá tó nǹkan mọ́wọ́ látara ọwọ́ tó ń dùn. àlébìrì kí ló dé pé wọ́n tó mọ̀ ọ́ ní mínàlì wá sílẹ̀ pé àmú nǹkan bí àkàndù tó mú mi lọ́wọ́ yìí ni nǹkan tó wá tó lòún fọkàn sí pé à ah, nǹkan tó mọ tó jẹ kó lọ́nu. àlébìrì kì í lọ ìhà. bọ̀ kó lọ́wọ́ bọ̀ kó lọ́wọ́. فإنه لا يزيدك إلا وهنا tọ́lú tó ọkọ̀ mẹ́ra yìí kò ní ṣe kò lè ṣàǹfààní kẹ̀kọ́ ní jẹ́kọ́wọ́ òun lórí kèédógún ìgbà ọmọ kọ́lẹ̀ kèédógún anábi ní nǹkan yóò kún mọ́ wíìkì ẹni ní tó ní tó tó

ẹ́ mọ́ àpùlásà àbàdà àti èrè rẹ̀ ó lágbára o tó bá kú ẹ̀lùmí ìpè bàtọ́rù ẹ̀dẹ́ rí gbogbo tó súnmọ́ra subhanallah táwọn àsùnmọ́ra àwọn ẹ̀kẹ́jápújápú ẹ̀yìnbó tí wọ́n á dágbẹ́ ẹlẹ́ ní pààrọ̀ ni ẹlẹ́ ní jẹ́múdè tẹ́ni gbogbo olú ìtọ́bá ìjọba kò yẹ lára mùsùlùmí onídé yẹn ní àǹfààní kẹtẹ inú hadith Uqba ibn Amir radiyallahu ta'ala anhu tó wà ní Musnad Imam Ahmad wani àrẹ́bẹ̀rẹ̀ tó bá tí yẹn dé nǹkan mara nǹkan yóò ní sáǹfààní fún so ilé ìtọ́ ẹ̀ká sí àkíyèsí ní jẹ́mọ́ tàbí òtí ọlọ́run bá tó bá tó wá tààlá gbogbo àwọn àtúnkọ́ wa ìtàtúmọ́lé àmùkúmbẹ̀

ẹgbẹ́ kúlóòlù nígbà tí ọ̀nà bá tó tó bọ́bí tí ò dáwọ́ ìgbèrè ìgbèrè lọ́wọ́ ọmọ tá a tẹ̀ nígbà ní ọ̀sán ọmọ tí ò lẹ́sẹ̀ lọ́rùn ó ní wọ́n fẹ́ bọ́ tọ́ ibi láti máa gbọ́ yé pé àlẹ́bí ní gbogbo ọmọ làbẹ́ bí lọ́nà ìsìláàmù ìgbọ́n lè kọ́ sọ́wọ́ òbí ẹlẹ́mọ yóò kẹ̀ sí iṣẹ́ lẹ́mọ ni. ẹ̀rọ wọn mi kẹ́tọ́ fún lóró kọ́gbọ́n àbí kẹ́tọ́ sì fún ọmọ rẹ̀ lẹ́sìn lẹ́sìn gbè nǹkan lọ́wọ́. ẹ̀rọ mi lẹ̀kẹ̀ lẹ́sìn lẹ̀kẹ̀ ẹ̀kọ́ lábọ́ tó lágbọ̀ọ́yé tẹ́lifí ẹgbẹ̀rún ìjọba ẹgbẹ̀ ọba kò bá wọ ọ̀dá fún ọ̀yá ọ̀dá fún ọ̀bà bá tàbí lágbọ́kọ́ ọmọ kékeré gbogbo nǹkan yìí kájẹ́nà sí ìdí ẹlòmí ìdí ti bá ń jẹ́ kájẹ́nà sí ìgbà míì wá ń fẹ́rẹ̀ pẹ́pẹ́ ní àbáàkùn ẹni wà tẹ́lẹ̀ wa lọ́wọ́ ìyẹn ní ọmọ fàrúbí wọ́n ni wọ́n wé jẹ́ra fún kí

tọ́ba ó lè kú àtẹ́tóso ẹ̀rọ mọ́rún àtẹ́tóso lẹ̀kẹ̀tẹ̀ lẹ̀kẹ̀tẹ̀ tó pé ní ó mọ́ tó mọ́ ìkẹrẹ̀kẹ́ náà ní lọ́yẹ̀ káàbà kan tẹ̀ ẹ̀ẹ́lẹ́ ìbaláwo ilé ìtàkùn ẹyọ gbogbo ń tọ́ba ti sì tẹ́wá ti bẹ́ẹ̀ kan fi kọ́ orí títí nǹkan ní ọmọ nǹkan níbẹ̀ tó eléyìí tí ó bá mú kájí náà ní àwọn ọlọ́gbàgbà gbogbo àyè ọwọ́ àwọn èèyàn nítorí pé àwọn akẹ́ni àwọwá ìṣọ́ ọjọ́ kálukú wa káfọ́ pẹ̀kọ́dọ̀ ọlọ́ọ̀bá sùpánàkú wọ́pọ̀ alá ọba yóò pé òun náà ní máa ń sọ ní òní máa ń dáàbòbò ní bákan náà òun ni ọba tó yẹ pé ẹ máa ń ti aburú kò fún ni sòmọ́ ẹ̀sùn kámárà kàmọ́sọ́mọ́lé àmọ́sọ́kàn nǹkan wa àbí ká máa rí mọ́lẹ̀ ìdí òbá lórí. Ìgbàlùgbà lè gbé wá lọ́rẹ̀ ní ìgbẹ́rẹ́ bá lé sọ. Pẹ́ẹ́gbẹ́ ní ẹ̀rù míì náà yóò dògbé àwọn òtítùn kan mọ́ra tó kékeré ti fọ́n so. Lágbègbè ìpínlẹ̀ nígbà tó fọ́nà wá níbi títà tó fáìn bóyá sì ní kan náà wá tàbọ̀ wá lẹ̀ mọ́mọ́ tó rẹ̀. Tó bá tó láyé ẹ̀sìn tó lẹ̀ mọ́ náà ni ó mọ̀ sọ ẹ̀mí mọ̀ mi. Ẹlòmí ò mọ̀ kùrá kò lè ka fáta ní kùránì lẹ́yìn tó lè fi kírun ibi tó kọ́ ní kùránì kò mọ̀ ló ti gbé kùránì lẹ́yìn mọ́ tó fájà ní ẹ̀ tó fi gbé kùránì lẹ́yìn àwọn yóò mọ̀ tó òní ẹ̀sìn ìwé ẹ̀sìn kùránì ti tẹ̀lé mọ́ nìyẹn lẹ́wọ̀n ní kùránì lẹ́yìn mọ́ tẹ̀lé tó ní pé tí bá dàrú kẹ́kẹ́ báwọn ọ̀rẹ́ ní kájà máa ń gbé bọ́dún nìkan pé onímọ̀ sọ wa onímọ̀ dáàmú kò wá onímọ̀ jẹ́ ká mú lé wá. káàdó kùránì sẹ́yìn mọ́ sọ èyí tó dáa tí wọ́n náà mọ̀ ká kíkà lè yọ lásìkò tó wà ní mọ́tò àbọ̀lẹ̀ wà láì tó bọ́ sí nílé ní ṣọ́ọ̀bù ní lọ́fíìsì ní ní mọ́tò ẹ̀ wọ́n rẹ̀ pọ̀ kẹ̀gbẹ́ níbẹ̀ kọ́ máa mọ̀ kẹgbẹ́ láti inú àkọ́kọ́ nínú àtọrọ ẹ̀yẹ ní ti ọlọ́run òun náà ni tó tún kọ́mọ̀ láàrin àwọn obìnrin nígbà tó bá lóyún ẹ̀rí báwọn obìnrin àwọn ọmọ tó ní mọ́ra fún ìníyé ti lásán ó ní ìgbàgbọ́ tí wọ́n sọ fún bẹ́ẹ̀ ebi ní ìwádìí fi kọ́ kẹ́kẹ́ àìsàn yìí náà ní ìwọ̀n sọ́bi ó ti di àkọ́kọ́ lẹ́nìyẹn onígbàgbọ́ tí wọ́n rò mọ́ bẹ́ẹ̀ so ìgbàgbọ́ ilé ni pé tí ní bá ń jẹ mọ́ra ó ní pàtì ní lára àwọn ọba ìtẹ́jọ́lú ẹ̀mọ́ ìkàbẹ̀rẹ̀ ọlọ́run pápá nílẹ̀ ẹyẹ obìnrin ẹmọ́ sí nǹkan mọ́ra mọ́ nígbàtẹ́ bá lọ ọlọ́run àtúwárọ̀ àtàrà èèyàn mọ́ ìsáàbì èèyàn bẹ lọ ètò bá bẹ kí ẹmọ lò lóògùn tó bá halal mú díẹ̀ sí haram lágbo tó bá halal mú díẹ̀ sí haram kó mọ́ lò gbọ́ bí nìyí ní pé wá sí ṣé wá sí kíni ṣé àwọn ọjọ́ pẹ̀lẹ́ tó ní lọ ní ìyàpọ̀ ìsí tó yàtọ̀ fún àtàwọn ológun náà torí irin àwọn ilẹ̀ ìjọ náà gbọ́ pẹ̀lú o lè kéré lórí jẹ ìdílé ìkéré ẹbọ ìjọ pẹ̀lẹ́ kò ní ìgbéyàwó tó fi gbàǹgbà tí ẹ bá ti ṣẹbọ bá jẹ kẹ̀kẹ́ kéré lè yẹn ṣe ẹbọ lẹbọ mọ jẹ ẹlòmí rẹ ni wá ní ìdá ẹlẹbọ náà gbọ́ pẹ̀lẹ́ tó náà ń ṣe yẹn ìwọ náà gbọ́ pẹ̀lẹ́ tí ó ti mọ́ra ẹni àkásùmọ́ lọ kámọ́tò ìbọlé fẹ́ni wá ní ikú gbèlé wa lọ́wọ́ bákan náà àfá àfá làwọn kẹ́ kámọ́tò ìbọlé fẹ́ni wá ní ikú gbèlé wa lọ́wọ́ àfá ní lọ gbélé tó gbòrè akẹ́kọ̀ọ́ lápapọ̀ ìdí àdínkù kọ́ èèyàn sáàpù bí mọ́lẹ̀ ìtọ́kù mọ́lẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀rí ara rẹ̀ lẹ́ni tó bá wọ́n mọ́gbọ̀ ẹlòmí ọlọ́run orí títí ìfẹ́lẹ́ kékeré gbolé mẹ́lẹ̀ ní ilé mẹ́lẹ̀ ní ilé mẹ́lẹ̀ ní ilé tilẹ̀ ti wà nù lẹ́yìn tòkè wà nù tòkè nìbí ìdí ń gbé mi wá kí lọ bẹ́ẹ̀ dà so ìsìláàmù ta ló tóbi lọ́nà fún àyè ẹlò ní òwò ah, ẹgbẹ́ káwọn protest ni gbogbo tó lè yọ̀yọ̀ fún ọ̀nà yẹ kí tábí haram nínú táwọn ṣe àwọn kan ní ẹ̀rọ wé jẹ́ra fún ìlú pọ̀ lọ́dọ̀ àpájẹ́ bá yọ tó wá ní ẹgbùn ẹ̀rí ẹ̀rí pẹ̀lú ogun fún pẹ̀lú ogun dúdú wọ́n yọra ti síbi kan ẹ̀rí báyìí bá lọ mẹ́rin ní pé ẹgbẹ́yà ń sọ ọ̀gùn rẹ ló ní wàhálà tí wàhálà kò ní lọ gbèrò lọ́mẹ́kálíkà lọ́ra ní ṣe ibi ó sọ ìyàwó ẹ̀fà fà gidi wọn ṣe báwọn níta bára kan lè fún ẹ̀sìn àní mo ṣe pàápàá jùlọ tí mi la tó bá ti la ẹ̀bà lọ ẹ̀bọ̀ lọ báyìí ẹ̀mọ́ tábẹ̀rù ọlọ́run bá ẹni tó bá rẹ̀ káwọ́ ọ̀nà ìwòsàn tẹ́sí gbélẹ̀ ètò bá fakowó ọ̀nà ẹ̀sìn káṣí fún èdè kágbọ́nà haram àdẹ́fẹ́ tí mo ń falẹ̀ gbé ẹni àtẹ́fẹ́ lébọ̀ ẹni ilé ètò ojú látún tẹ́fà sì gbọ́ bá wọn tẹ́fà sì lé ètò ojú látún àyè ó padà lọ́rọ̀ wọn lọ́rọ̀ ẹ̀kọ́ àfẹ́tọ́lọ̀ bá sàánú ló. kábẹ́ni rédíò ẹni tó ṣàlàyé ẹ̀sìn wa fún wa lákàtúntẹ̀ sáàmù pàtàkì ìsìláàmù wa ogun tó bá lè bá jẹ́ àbí tí ó ká ayẹ bá kápámú inú tó wá lè bá jẹ́ náà lọ́rọ̀ ẹ̀kọ́ tá a sọ nínú rẹ̀ ló wá ní ìmọ̀ ẹ̀sìn kámọ́ra ìmọ̀ ẹ̀sìn kẹ́kọ́ ìmọ̀ ẹ̀sìn kẹ́mọ́lẹ̀ látara pé nǹkan yìí ìwọlẹ̀ ni yóò mọ̀ sọ́dún ọlọ́ba sọ̀rọ̀ àtàrà kí ó sàánú wa èèyàn rúsùn ọlọ́ba ẹjá jìnà tí ó fẹ́ àwọn nǹkan báyìí kó láti jìnà sí tí tí wá

ìkẹ́lẹ́sì ní tòtò àbí ìkẹ́kọ̀ọ́ ìkẹ́ tó lè bá láàbò ìyẹ̀jẹ́ ìkẹ́lẹ́ mi ṣùgbọ́n ìṣẹ́ burúkú ní jù tẹ́mi bá wá lò tẹ́mi bá lò sábà ní tí ò dáa ni ìṣẹ́ ló ń jẹ́ lórí lójú rẹ̀ tó bá lọ sábà ní tí ò dáa kí n tó fẹ́ bá wá tẹ̀wọ́n lọ ẹ̀sì tí ò dáa fúnà gbogbo lé wọ́n sọ́ọ̀mù ẹ̀ dínà òwúrẹ̀ ń dá tara tó lè fi tó pò mọ́lẹ̀ àti tó so mọ́ jẹ̀mọ́ ṣé ìgbà tẹ̀lé wá ní sọ́ọ̀bù rẹ̀ tó wá ní dáa nìyẹn tó bá bẹ ìṣúnáwó ìwé ẹjọ́ mi tí wọ́n náà ti ṣẹ̀tọ́ rẹ̀ mọ̀ wọ́n lè àtìkí ẹ̀ bàbá ní nǹkan ò dá tí ìtẹ́yẹ bá ń fẹ́ tó bá wá ṣe látara nǹkan tó bá wá rí tó wá dá ní ó lè ní dáadáa kò dá ẹ tó bá jáde tó wá lọ́wọ́ báwa nígbà tó ti lówó lè ní dáadáa kò dá ní kò dé olóko méjì kò dá náà ní pé tó wọ́n jẹ lórí ìlójú nìyẹn ẹ̀ ní nǹkan ọ̀dá ẹ̀ lọ́dà ẹni ìbẹ̀kọ̀ rẹ̀ wọ́n ti gbẹ́gbẹ̀ fún ẹ̀rọ ìjẹ́ ìjọba ìwá ti fò ká ẹ̀kú mọ́ra ìkẹ́kọ̀ọ́ ní rẹ̀ ẹwà ká aládàpọ̀ rẹ̀ ẹwà ní òdá ẹwà ìpòtẹ́bì ara rẹ̀ ní oògbò tá a bá ṣe tí ń bá wa bá tẹ̀ wá lọ náà ní tó dá ẹ tó bá jáde lórí ìsáwà ní òdì dá kò tí ọlọ́run àtàlá yóò fi ọwọ́ sí agbóòtí ọlọ́ọba ní gbogbo àlámọ̀ ìlúwa tí bá ń ṣẹlẹ̀ tí wá àìpé ààrẹ náà ni káwá wòsàn lọ́dútọ́lọ́ ń gbé kalẹ̀ ọlọ́wà sánà wà tààrà ní wọn lọ́sí rẹ̀ ìgbòrò án wọ́n wá sí fáwọn ọ̀rọ̀ àwọn tó lè tò ní inú ńlá abílẹ̀ ní Quran ìwòsàn wà ń bẹ ránà àfi ń ṣèwòsàn àwọn ìtọ́bẹ̀ káká wà inú ta òun náà wá lè ṣe mọ́ra pé kó mọ́ ẹbí náà kó mọ́ ẹbí náà pé náà ànábì sáré ọ̀dọ́ náà ní ọkà àwìsàtẹ́yìn ó láwọn tó fẹ́ jẹ́ jí mọ́jẹ́ bá tọ́ fẹ́ lòmí náà láti kó tó tọ́ máa àwọn kan aburú yìí tẹ́bà gẹ́ gbogbo ní iṣẹ́ yìí tó máa ṣe ní kò ní tẹ́ lọ́rùn kò ní tẹ́ lọ́rùn àwọn tí nǹkan jẹ́ ọba ní wọ́n jẹ́ lọ́dẹ̀ gbogbo nǹkan tó wọ́n ní wọ́n ọlọ́run lè kán lò ó ti jẹ́ sára bí dáadáa gẹ́bí ìfẹ̀sí wá sáláwọn sàhábà kan lọ lókan ilẹ̀ tí gbọ́n rẹ̀ ti gbọ́n lálejò ọlọ́run gbọ́n lálejò àmọ́ yé rí lásìkò táwọn wà ní ẹ̀ ẹni tó jẹ́ baálẹ̀ ní ẹ̀ ìkẹwà bí ìjẹ gbogbo nǹkan tí wọ́n ní oníwọ́n fún àwọn àlejò tó àgbà lálejò ẹjá mọ́ fojú bí wọ́n ẹjá bí àwọn náà bóyá ní nǹkan náà ń ṣe sí ìlú wọn

ọdí fojú ní gbáyàtọ́ ní kí èso kéré ní ipá pẹ̀lú umul kìtàbù ní ẹ̀ ìyá gbogbo alukur'an fàájá pẹ̀lẹ́ ní àwọn sàábà ìta fàbẹ̀lẹ̀ ayáṣẹ́ ìkùrùsí ìwòlá ìlú náà sí ìdá àlèmọ́ta lẹ́yìn rò kọ̀ọ̀kan gbogbo táwọn fi ní àbúrú nìyẹn alẹ́ ni a máa bẹ́ẹ̀ ni ìparí súrátù ìbákọ́rọ̀ àmàlà rọ̀súlù na mọ́sílá lẹ́yìn rọ́bìn ayà mẹ́rin tó parí súrátù ìbákọ́rọ̀ yẹn alẹ́bẹ̀rẹ̀ ló wá ká lálẹ́ kan tàbátáàwù gbogbo abúrú tó wà ní alẹ́ ọlọ́run tó ń bẹ̀ kò ní tẹ̀lé ìjọba òun la gbogbo eléyìí báyẹ̀ tó kò sùn nínú wa tó kọ́ ara rẹ̀ bí aláwọ̀ lábàrá àti wọlé bẹ́ẹ̀ lórí ìdíjẹ́rẹ́ gígẹ́rẹ́ lára ó fẹ́ mọ́ láyè tó lára ẹ̀ lórí sí ìdòmí bẹ́ẹ̀ ni mí yìí tó mọ́ ìkẹlẹ̀ orí ti gbé mi àtọ́fọ́ wà ní e ní ààyè kẹjọ ìjọ̀kẹ́kọ́ ó dẹ̀ látara ìtọ́jú wọlé látara àtìsọ́kẹ̀ burú ní eléyìí àfẹ́sẹ̀ ìgbàgbọ́ àtùkù tó bá lọ ti gẹbọ gẹbà tó sọ tó bá lọ sẹbọ gbogbo tó wáyé wá ti ní ó bàjẹ́ ìlú olóògbé ààrẹ ni ọlọ́run wà láyé aṣọ́rọ́ tó bá sẹbọ sọ́nà láyé àpá sọ́nà àbẹ̀rù gbogbo tó ẹ̀yọ́ bàjẹ́ ìjẹ́bẹ̀rẹ̀ tó bá lè bá tẹ́ wájẹ́ ẹ̀jẹ̀ á jẹ́ lẹ́sìn kọ́lọ́mà الحمد لله رب العالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين يا رسول الله إنا bá nínú àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ tí ẹ̀ka jìnà sí onílé ìmọ̀ nínú sọ́ọ̀bù ni sí ọ́fíìsì wa ni àbí ìmọ̀ tó kọ́ sí nǹkan ẹ̀gbọ́n wa àbí ìmọ̀ tó kọ́ sáwọn nǹkan ní wa àbí kéèyàn ti tún wá mọ̀ di mọ́ra kẹ̀kẹ́ mọ́. aburú ni o ẹ̀rọ tó bá burú yìí wọ́ọ̀sì sí ilé tó bá tó pẹ̀lá ẹ̀ láàfà ó tún wọ́ọ̀sì lọ́dọ̀ sí ẹ̀ àyè ìmọ̀mù ti ń de nǹkan mọ́ra bí tó ń lè di àwọn èèyàn ṣùgbọ́n àwọn èèyàn yóò lẹ́sẹ̀ sórí àbá ẹgbẹ́ àti ìmọ̀mù pé nínú ìtàkì ní pé ká tó gẹ́ ti ìmọ̀mù ọgbọ̀dọ̀ fún gbogbo ara rẹ̀ tí tó bá ti pamọ́ sí àánú ìsìláìmù àìwádìí ìgbẹ́ tó bá ti ó ń àmọ́ ẹgbẹ́ lọ́wọ́ ẹgbẹ́ tí burú jù ẹjọ́ fẹ́ káwé tó ń di mọ́ra ẹgbẹ́ jẹ̀mọ́ tó wá dé mara ń kọ́ ìdí òbá mu ni o ìjọba ti ládé mara ọ̀fi kọ́ ni ọ̀fi bá tẹ̀lé ọ̀fi jìnà sí o oríṣi kẹlẹ̀ àyẹ̀ wá ń kọ́ ẹ̀dẹ̀ mara jẹ́ máa ń lọ àmì ó yàyà kuyà fún wọn ẹ̀dẹ̀ mara àmì wọn kò kàn án kò síra wọn náà ẹ̀dẹ̀ mara fúnra ìṣe ẹ̀gbin tó yẹ kó wà lára àyẹ̀ o àárẹ̀ ọ̀sẹ̀ tó mọ̀ ẹ̀dẹ̀ mara pé pé tí ètò ọ̀nì

ṣé ìṣẹ́lẹ̀ kan kámẹ́ta àrùkọ lẹ́yìn náà ti mọ̀ àwọn ń lò ó fọ́pọ̀ ṣé òtẹ́ lómi ra pé báyìí ní o ó gbà pé kí ṣé òun yìí bá wà lára àwọn ìsọnù tó rẹ̀ lórí kiri àtẹ yóò tó mọ́ sí rẹ̀ láwọn ó gbà pé tó wà lára àtẹ yìí ara àtajà ni lẹ́wọ́n èrú lè yẹn dé ẹ̀rọ ẹjọ́ orí tó kẹ́yìn ẹ̀kẹ́ ìyáde nígbà tó kú tọ́rọ sọ́jú rẹ̀ bá ah, àwọn ẹni ọlọ́run tó bá lè gbára rẹ̀ rẹ̀ ìbẹ̀rẹ̀ kó náà kí ni àpọ̀dà àti ìkọni yóò tó lọ́wọ́ àgbélé bí lọ́rùn tèmi kánú mi ní owó kọ́ tẹ́lẹ̀ nìyẹn ẹ̀mẹ́ta gbélé bí gbogbo ẹ̀ ẹ̀rọ tó bá ní mọ́tò yóò lè mọ káàkiri kí ni àpọ̀ tẹ́ ẹ̀lẹ́ yóò ní ní Islam àárín àwọn èèyàn lẹ́yà mọ́tò wọn lọ́sí kọ́rùn káàkiri àwọn ṣòro lágbájá lọ́wọ́ tó bá mi alára yìí kò yẹ lábúrú kẹ̀kẹ́ gbogbo nǹkan yìí ètí ò bá mi kábẹ̀rù ọlọ́run bàbá yóò kéré tí kàbí ó ti dé tẹ́bà àwọn ọmọ àwọn ọmọ àtẹ́bà ètí ò bá tó bá ipá ní ẹ̀tọ́ fìránù ó lè ti tẹ̀mí mọ̀ ẹ̀rọ ọmọdé aláìsí ẹ̀fún wa ni ó wà tí wá ní fọ́ọ̀mù òka ó wà tó tó wá ti fòkà ìsọ́wọ́ ìsọ́nìyẹn òṣèlúsọ́ka ní máa tó ẹ obìnrin náà mẹ́lẹ̀ tí ìnìmọ̀ ló máa kù náà dá gbogbo adábẹ́rù ọlọ́run ẹ̀yẹ ló sí ọlọ́run wa àwọn afáwa máa ń sọ̀rọ̀ kan láàyè wọ́n tó ẹ pé ó pé nǹkan lè mọ́ra ayé àkùrá nìyẹn pọ̀ àbí àwọn àdéhìsì kan tó jẹ́ nǹkan sọ, sálẹ̀ nílẹ̀ kamaka látọ̀dọ̀ ẹ̀sìn ayatul kursi asọ̀rọ̀ ẹ̀fún alẹ́ kan tó ti sọ ní fáti asọ̀rọ̀ ẹ̀fún wa tó ti sọ ní ẹnìkan wá kọ fáti àdínú pépà fún wa ó wá wé ó wá ní ká fi ó wá wé ó ní ká ẹ̀jú sápò ẹlòmíà kò ní mọ̀ fún un tó bá tí ń bá rápọ̀ ṣẹ́gẹ́ ìjí òkọ̀kọ́ yọ lápọ̀lù bóra kó tó yọ owó rẹ̀ ibi tó ti gbé ìgbàgbọ́ rẹ̀ sílẹ̀ sí ẹwọ́ ní ọkọ̀ yọ kó tó wọ̀ méjì jẹ́ ilé ilẹ̀ ni nǹkan pé ah, nǹkan tí ó wà aláwọ̀ ẹni ẹ wá kọ́ wà ní kàbíkọ́lù àwọn àbá àfẹ́ tó bá pé ní ká mọ̀ wípé ní alẹ́ rí ìgbìmọ̀ bá a ti lè kà á gbé náà láti kọ́kọ́ wà lára wa ẹnitọ́rí abdullahi bin umar ibn amr ibn aasi ìkànnà sàhábà a máa lé fáwọn ọmọ ẹ̀ ya fi ìka ikọ̀ wọn lọ́wọ́ ṣùgbọ́n ètò lékè lọ́dọ̀ àǹfààní pé nígbà tó tọ́ pé tí sàhábà yìí máa ń ṣe pé kìí ṣe pé sọ ló fi ṣe fún wọn pé àyà kùránì ti bá fẹ́fẹ́ ọmọ ìyá yóò wá kọ́ sí wọn lọ́wọ́ tó bá fẹ́ ṣe lékè ọmọ rí nígbà àǹfààní sọ. ẹyin àti pé bá a bá ní kí agba ìtí ó fún lẹ́rí láàyè bí alákùn ìpínlẹ̀ alẹ́kọ̀ọ́kámọ́ ìdíbọ́ra alẹ́kọ̀ọ́kámọ́kọ́ ó ní àti tó lánàá lẹ́fẹ́ ni tí ó mú yìí tí ó sí inú ẹ̀sìn náà tó padà kọ́ àkọ́kọ́ rú ẹ̀kẹ́jì ní pé ní yóò padà lídìí pé àárọ̀ ẹ̀fẹ́ kòránì ṣeré àwọn ti ráre ó wà ní ẹ̀kọ́ kan tó dé mọ́ra ń sì yóò mọ́ tó wọn ló lè gbẹ́bẹ́ sáà tó gbé pé kòránì wa ti wà bẹ́ẹ̀ ẹ̀sìn àárọ̀ ń gbé títa lábẹ́ wọn tọ́lẹ́tì ẹni yẹn yóò wà máa gbé tó ti kọ́ sára tó máa gbé káàkiri gbogbo ọlé ẹ̀mí. a ní lẹ́yìn náà yóò tó jẹ́ kí ìgbàgbọ́ rẹ̀ náà lẹ pé tó bá ti mú nǹkan yẹn sára ń gbàùn kódà kó jẹ́ pé ń ta lé mọ́ ọkàn rẹ̀ ní balẹ̀ látara délé àti tó jẹ́ kùránì tó lékè àti kò lékè yẹn mọ́ ẹ̀mí kan mọ́ra tó bá lọ pé nǹkan yìí sọ ní káàkiri tí kúrò ní bá wà lára ẹ bóyá ló sáàpù kékeré ọgbẹ́ lára rẹ àbí tó jẹ́ ìsàpò ìyápò àbọ̀ fífẹ́ yìí mọ́tò pé pẹ̀lá ní ẹ̀rẹ́ pé ìǹkà nìjẹ tó mú kíra dání rẹ̀ lókè bà ní ẹ̀rí pé oníwọ̀ sọ mi. aṣọ ti síkà lẹ́kẹ̀ ó fẹ́ mọ́tò mọ́tò ẹ lómi jẹ́bùrọ̀ pé mùsùlùmí síkà yẹn ni bóyá àwọn nǹkan sọ́kẹ́rẹ́ kan síbẹ̀ àbí yáyà tó lè kò sí káyọ̀ wá níyẹn tí wọ́n fi ra tọ́ fi lẹ́rú mọ́tò rẹ̀ tó mọ̀ sọ ẹ̀ ó ti pàdé mọ̀ síta kí ní mọ̀ fáyẹ ní àfàrájì kébì náà mọ̀ ilẹ̀ òmìnira yóò òṣìlẹ̀ ìpínlẹ̀ ẹgbẹ́ àwọn àfáàmì náà tó pọ̀ pẹ̀ ìbúrání àtàmàbò ilẹ̀ sọ àdíyèsí káàkàkàdò fi ẹ̀lò ń wà fún torí wọ́n tó fi lọ́gbẹ̀ẹ́ bá yẹ kí sọ ìtọ́ka tọ́lẹ̀ ìtọ́lẹ̀ ka wọ́n ló fẹ́ràn òun lẹ́yìn náà àti fún ẹbí tẹ̀sọ́jẹ́ mọ́ lẹ́gbẹ́ pátí àlẹ́kọ̀ọ́sí méjì fáyẹ̀ yìí ọ padà mọ́ wá dára lé náà pé á mọ́tò láti ẹ̀sì tí pátí àgbégí ni tó wà lára ó lè padà ní tẹ̀lé ìmọ̀lẹ́ wọn adẹ́pẹ́ yìí tẹ́bi tẹ̀lé ẹ̀ náà bẹ́ẹ̀ tilẹ̀ sí lọ́wọ́ bí ti fáyé mọ́tò ẹ̀rọ ní bí fúláwà kẹta tó yá sí kárẹ̀ wọn bí ti sórí ló dáyà kúrá ní ọjọ́ tó bá lò àjọ òkú ìbọ̀ fẹ́ lò fi àbọ̀ fẹ́ kà ìyẹn ni ó fi dúró lórí ìgbàgbọ́ tó dúró déédéé tó di ìmọ̀ tẹ́bá ní kó yọ̀ọ̀dẹ̀ ẹ̀rí yóò tó jọ gbogbo àfá ẹ̀rọ mẹ́rọ̀ ká lè yọ́ kébò ló ti wá tòrò yẹ kí a máa yọ ọjọ́ yọ mọ́ yọ kí lẹ́wọ̀n tí bíbẹ̀ rẹ̀ ó ti mú gbàgbé ìsílẹ̀ ó ti tó wà sí ó yẹ kó ti kọ̀ǹfì ṣùgbọ́n kó tó wá gbogbo òtòdògún kẹ́lẹ́ ẹ̀kọ́ ti di gbàgbọ́ ti lára ẹnu ni gbogbo ọdẹ mi ṣùgbọ́n a padà yọ kí wá ló lé bí yíyọ tí ládàá rọ́ọ̀bì gúnlẹ̀ yọ ni àbí kí ni àbí tó wà lára rẹ̀ tó

fún ògùn tó ní láàrin mọ́ lò mọ́ ẹbọ náà ní kẹ́ mọ́ ṣe mọ́ ẹbọ ní ò dáa ẹ̀sìn yá lóògùn ògùn yàtọ̀ sẹ́bọ ṣùgbọ́n àwọn ènìyàn lé ní wọ́n da méjèèjì pọ̀ pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fẹ́ lóògùn láti kò sọ́kọ́ bí ẹ̀sìn lóògùn tí ò ní jẹmọ́ àyíká fún ẹni tó gbẹ tí bá ní sóògùn ẹyẹ mọ́ ògùn dágbó lọ́tọ̀ ẹbọ yàtọ̀ lọ́tọ̀ ìyẹn ló bá pé pé tí ìyẹn bá fẹ́ mọ́ ẹlú kẹfẹ́ kó lọ ọ̀dọ̀ àwọn tó mọ̀ níbi bákan náà àwọn àfáàfá máa ń tọ̀ ẹjọ́ pé jẹ́ àfáà dáadáa tó bá jẹ́ ọ̀sán ẹjọ́ wá jẹun ó bá jẹ́ ọ̀sán bẹ́ẹ̀ ṣe wà lọ́nà kó máa jẹ́ àfẹ́ pé ní kọ̀dẹ̀gọ́dú àwọn ti bọ́ sọnù wọ́n tún wá fẹ́ sọ ẹlòmíì náà kí wá àdọ́lù wọ́n ti máa fáwọn yẹn lẹ́nu ẹ̀dí bá ní ọmọ ìkẹta làwọn odò lọ́ọ̀dùn àwọn òdìdé ní tíra kan làwọn òwe wọn tó máa ń wé tíra àmọ́ ń ka tíra nínà tíra tó wá ti ká tó ń wé tíra ka òfin ka àwọn ìṣẹ́ tó fún ẹ ọlọ́run àtúwánà wá tààlà kó sàánú wa níparí ẹ̀yin obìnrin ẹ̀bẹ̀rún ọlọ́run ìyá wa ẹ̀yin ẹ̀bẹ̀rún wa lóbìnrin ẹ̀bẹ̀rún ọlọ́run nígbà táwọn sọ̀rọ̀ kẹjọ wọn ìta ni wọ́n ń pọ̀ nílé àtúntúbọlé ti àwọn orílẹ̀-èdè ní àbákàbá àwọn obìnrin náà ni wọ́n pọ̀ jù lẹ̀ ìkápò kẹfàyà ìkíní kẹfàyà ní ilé bó ọtí ti gbé báyìí lẹ́nu ti fi ẹrú bẹ́ẹ̀ ẹ̀rú fún ọbẹ̀ kò sí bẹ́ẹ̀ làwọn èèmọ̀ wa náà nígbà kámọ́ bí bá lọ wọ́n yẹ níbi tí wọ́n ti bá ìgbàgbọ́ wa jẹ́ kọ́lọ́mà sọ́wọ́n náà tààlà mọ́sàlẹ̀ ẹ̀kọ̀kan wa olú ti wa tí a ṣe tí ó bá ẹ̀sìn wa jẹ́ kọ́lọ́mà jẹ́ ká lè ṣe kí ọlọ́mà kí ó fi sọ̀rọ̀ ṣe nìkọ̀kan wa abẹ́nú wa sọ́wọ́n náà tààlà ìfọ̀kànbalẹ̀ ọ̀rọ̀ kọ́lọ́mà tààlà fi gbèsè ayé wa ìlú wa táwa ìkọ́lọ́mà sọ́wọ́n náà tààlà kò jẹ́ arúgbó ayé bẹ́ẹ̀ àwọn olórí wa àwọn olùdarí abẹ́lẹ́ ọba sọ̀rọ̀ àwọn àtàlà gbogbo mùsùlùmí náà táyé ìṣòro ìpìlẹ̀ pẹ̀lú kọ́nà ti fún àwọn kẹ́mẹ́rà kọ́nà ọ̀sà kápò lọ́rọ̀ wọn kọ́nà kó sọ̀rọ̀ àwọn àbẹ̀lẹ̀ kó sọ̀rọ̀ àwọn ọmọdé ọ̀sán lọ́mọ àwọn ọ̀sán àlàyé wa sáàmì àjùmáyé